وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك على عبدك ونبيك محمد بن عبد الله وعلى آله وأصحابه أجمعين أما بعد قال المؤلف رحمه الله كتاب الصيام الأصل فيه قوله تعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون الآيات هذا كفر الله لوري شاء أتي أبور لوري ان كوكب afọ ọkọlọ nkọba ní ìkẹ wọn wọn ní kìtàbù síyàm abala yìí ọdá lórí ààwẹ̀ gbígbà ní pàtàkì jùlọ ààwẹ̀ ìtọ́jú ọ̀nà ẹ̀yàn ààwẹ̀ Ramadan afọ àwa ní alẹ afro fíìmù tí wọ́n sọ pé afro lérò ààyè báyìí kìí ṣe ìpìlẹ̀ òní wọ́n gbà lérò yẹn ni pé ẹ̀rí lórí ààwẹ̀ gbígbà ilé ọlọ́run bá nu suratul Baqara sura ẹlẹ́ẹ̀kejì àyà ọgọ́jọ àyà ọgọ́sàn-án àti ẹ̀yọ mẹ́ta kébèrè ọgọ́sàn-án àti méje ọlọ́run ti ṣe àlàyé nípa àwẹ̀ ńlẹ̀. àyà alákọ̀ọ́kọ́ ètí àfàwà tí wọ́n mú wá olè ọlọ́run bá ti sọ pé yá ayyuhal ladina amanu ẹ̀yin tẹ́ ẹ jẹ́ onígbàgbọ́ òdodo kutiba alaykumus siyam àwẹ̀ gbígbà wọ́n ṣe ní ọ̀ràn yàn fún yín yẹn kí ọlọ́run ṣe àwẹ̀ gbígbà ó ṣe ní ọ̀ràn yàn fún yín àìsí ọjọ́ mùsùlùmí kánà kó sì máa ń lọ bí nàmì ọ̀bẹ̀lẹ́kùn gẹ́gẹ́ bí ọlọ́run bá ṣe sí lọ́ràn yàn bó ṣe pa àwọn ìjọ tó lọ bó ṣe pa ní dandan fún wọn láti gba àwẹ̀ nínú Ramadan bẹ́ẹ̀ gbẹ́lẹ́ ọlọ́run náà lásán oníkẹ́ gbàwẹ̀ Ramadan àlùwá béèrè àǹfààní wo ni ààrẹ gbígbà omi yóò ṣe fún wa lọ́lọ́run ti sọ pé la'allakum tattaqun kí ẹ lè bá àgbẹ̀ tó ṣe pé yọ bẹ̀rù ọlọ́run ìdí nìyẹn káàtó kíkẹ́ gba ààwẹ̀ yẹn nínú oṣù Ramadan. àtàwọn ń tẹ̀síwájú wọ́n fẹ́ sọ nípa wọ́n ń tẹ̀síwájú nípa ààwẹ̀ wọ́n fẹ́ sọ nípa àwọn mẹ́jẹ̀mú ètí ọ̀gbọ́dọ̀ má kò sí yẹn lára kí àwọn tó jẹ́ ọ̀ràn yàn fún láti gbà. lásàáfíà sọ pé wàyé jùlọ sí yá Ramadan ala kulli mùsùlùmí báálégé náà kí ni nǹkan ọ̀dẹ́mi àdàsẹ́wò. ẹni tí ọba gbá wẹ̀ àwọn àwòrán tí ń bọ̀ yìí kò gbọ́dọ̀ má kò lára. ẹni tí àwọn ìgbìgbà tí ó jẹ́ ọ̀ràn yàn fún ìkíní ala mùsùlùmí ó ń láti kọ́kọ́ jẹ́ mùsùlùmí náà yẹn pé tẹ́ ẹ bá ṣe mùsùlùmí ààrẹ gbígbà kọjá ọ̀ràn yẹn fún kọjá ọ̀ràn yẹn fún ó sì jẹ́ ọ̀ràn yẹn fún ó jẹ́ ọ̀ràn yẹn fún látàrí pé gbogbo ẹ̀dá pátá lọ́lọ́ nǹkan láti kágbá rẹ̀ kọjá ọ̀ràn yẹn fún látàrí pé bí wọ́n kú gbà á kò ní jẹ́ tẹ̀wọ́gbà níwájú ọlọ́run torí pé ká ń sọ nípa ìjọsìn àwọn méjèèjì mẹ́ta kan ọ̀nbẹ lára ìjọsìn bí ọ̀bá tí kan bá ti lè yẹ jẹ kò ní jẹ́ tẹ̀wọ́bà. ìkíní àlẹ́ Islam iṣẹ́ tí wọ́n ti fi hàn gbalada lórí rẹ̀ ní gbọ́dọ̀ ọkọ jẹ́ mùsùlùmí náà kì í ṣe rí tí bá ń fojoojúmọ́ ṣe oúnjẹ fáwọn aláwẹ̀ àti oúnjẹ òsínú àti oúnjẹ sáárì tí bá ń ṣe fáwọn aláwẹ̀ oúnjẹ ìbá àmà gbààwẹ̀ kò ní gbé tẹ̀wọ́gbà ọlọ́run ní sálẹ̀sẹ̀ kankan lọ lórí kí ni tọ́fà látàrí wípé kò sí Islam ilé mẹ́rin ní ọ̀kọ̀ọ̀kan síwájú bàbá ti di sàfẹ́kù ìmánì gbogbo sẹ́kì yẹn bá ń ṣe pátá ọlọ́run ní ìgbà wàkọ̀dúnmí ìlànà àlùlò mìíràn mẹ́rin ọ̀gá náà àbá máa sọ̀rọ̀ gbogbo sẹ́kì kẹfẹ́ rí bá ṣe pátá bí eruku èyí kátẹ́gùn fẹ́ dánù bí èlùbọ́ ìkátẹ́gùn tó fẹ́ dànù mi tí ò lè wúlò fẹ̀ǹtò mi rárá nínú sọ́ọ̀tù náà alẹ́bínà kásàrò àmàlùm kásàrò ọ̀bìn bìkíyàtì yàtàbò gbàmùhánù máa. ọmọ ìlú àwọn iṣẹ́ tí kẹfẹ́ ní ti bí a ń pè é ná bẹ́ẹ̀ ló ṣe rí a ń pè é ná bí ẹ̀ bá ṣe ń ṣe é máa ṣe ǹjẹ́ ẹ̀ bá ń wò látọ̀ kankan yóò mọ̀ bẹ́ẹ̀ ló ti máa vanish fẹ́ẹ̀ ní báǹkì kan bẹ́ẹ̀ bí sọ kẹfẹ́ rí bí mi náà ṣe rí nù. yẹ̀rí pé iṣẹ́ rẹ̀ bí à ń pè náà ni yẹ̀rí pé mẹ́jẹ̀mú àkọ́kọ́ tọ́lọ̀ gbọ̀ngà gbogbo ìbáadà lẹ́sìn fún ìyàn omi al-Islam lára ìbáadà ìlà àwẹ̀wà làbá àbí sọ pé wàyí ìdìbò sí yá Ramadan ala kulli muslimin nígbà wẹ̀ Ramadan ó di ọ̀nà yẹn ó ṣe túláàsì lórí gbogbo ẹni mùsùlùmí afáàzọ pé kó lè mùsùlùmí kó lè bá àkó ọkùnrin àti obìnrin ọmọdé àgbà kó lè bá àkó ẹni ìyẹn ọmọdé ètò ti bàlágà. báálí gé yàtọ̀ sí pé yóò jẹ́ mùsùlùmí tó bá jẹ́ pé ọmọ ni tó jẹ́ ọmọdé báálí gé lọ́jọ́ tó ti bàlágà. ìyẹn ọmọ bàlágà pẹ̀lú ojú kan náà nǹkan tí ń bọ̀ nǹkan ṣẹlẹ̀ sí yẹn. lọ́jọ́ ọkùnrin ni àbóbìnrin tó bá ti lè pọ́n ọmọdé mẹ́ẹ̀ẹ́dógún láì ṣe àní àní oṣù bàlágà ni. nínú gọ́sọ́tù al-Khandaq aláwọ̀ kan náà wọ́n ṣàbí tí a fẹ́ tẹ̀lé ànábì sùmọ́tì ọ̀yọ̀ǹda fún wọn tí tí a fi pé nínú gọ́sọ́tù rọ́fẹ̀t táwọn ẹbí ọ̀yọ̀ǹda fún wọn láti lọ kópa tí n tẹ̀lé pọ́n ọmọdé mẹ́ẹ̀ẹ́dógún láì ànábì tó yọ̀ǹda fún wọn. ó bóbá ìgbà tí ló ń ṣe nǹkan oṣù ìbá àjọ ọmọ ọdún mẹ́sàn-án ìbá àjọ mẹ́jọ tó bá ti dé pé nǹkan oṣù bóbá oṣù máa ń ṣe ń bá ní fún obìnrin bẹ́ẹ̀ ó ti bàlágà ní. bóbá ìgbà tí gbóyàn ìbá àmẹ́sì ọmọdún mẹ́ẹ̀ẹ́dógún ó ti bàlágà ní. bákan náà atọ́kùnrin atọ́bìnrin bá ti lè di pé lẹ́yìn irun wọn rí irun tó yẹ lábẹ́ ìrọ̀lùbá náà ó ti bàlágà ní tí wọ́n ti di pé yìí bá ń sùn sí lálàá tó wọn àtúgbò ní àwọn jẹun ṣe ní ìfẹ́ ìgbà tí ó di ara tutù bí kẹlẹbẹ bí ikú ìlọ́jú lọ́jáde lára rẹ̀ àpẹẹrẹ bàlágà lọ́lọ́yìn náà. àwọn nǹkan márùn-ún tó bá ti lè ṣẹlẹ̀ sí yàn èyíkéyìí rẹ̀ tó bá ti lè ṣẹlẹ̀ sí yàn àjẹpẹ́ onítọ̀hún ó ti di ẹni àwẹ̀ mi ó ti di ẹni tó bàlágà. يجب صيام رمضان على كل مسلم بالغ عاقل من جاء مسلم كتب لدى ṣùgbọ́n lè mẹ́rin láàkáyì bí ọba ti ní láàkáyì ààwẹ̀ gbígbà kìí sọ̀rọ̀ èèyàn fún bó bá ti ẹ̀tún wá gbà á kò ní jẹ́ tẹ̀wọ́gbà wájú ẹ̀ náà kí lè ṣe rẹ̀ ẹ̀ṣẹ̀ rẹ̀ ni pé ẹni tó ti dàrú kò ní yá àkáyè tí ó sì máa níyàn pé nfẹ́ gbàwẹ̀ kò sí àkáyè tí ó sì máa níyàn. ààwẹ̀ sì ni ní pàtàkì jùlọ àwọn ìtọ́jú ọ̀rẹ́ yẹn èèyàn gbọ́dọ̀ mẹ́ta níyàn rẹ̀ síwájú ọwọ́ apẹ́yẹ́yẹ́ bàtí ìbá fẹ́ jẹun tí ìbá fẹ́ jẹ sáré ní láti mú àníyàn wá ẹgbẹ́ bí àlàyé gbèsè máa tẹ̀síwájú lórí eléyìí. àlàkùn lè mú sinimá lórí àkéré kọ́ọ́dé ní àlàfẹ́ yìí èyí lè jẹ́ mùsùlùmí tó tán kó ti bàlágà ó lè nílò àkàì orí ẹ̀ lè pé dáadáa ṣùgbọ́n kàn án béèrè alàfáàmù ó lè má lágbára lórí àtìgbà rẹ̀ bóyá ara rẹ̀ yá bóyá ọjà kan ló ní àbára rẹ̀ ti yá ṣùgbọ́n tọ́mọ lọ́wọ́ ọba rẹ̀ ké bóun ṣe ń tọ́mọ lọ́yàn nínú àwẹ̀ tó bá fọ́ ẹni bí ìgbà tó yóò wọ olùlẹ̀ bẹ́ẹ̀ ní sọ́ọ́ tọ́jà bá ti ń gbé yàrá yìí nígbà tó yìí fẹ́ gbé tí ó ń wúlò lè bẹ́ẹ̀ lè ṣe rí irú ẹni báwọn lẹ́yìn àtìgbè kọ́ ọ̀bẹ̀rẹ̀ mọ̀hálà sáwọn kì í ṣe ń tọ́ lágbára láti gbà wẹ̀. yẹ́nì pé tí ó bá gbà wẹ̀ Ramadan tí ó di ọ̀nà yẹn fún yọ̀jọ̀ mùsùlùmí yọ̀jọ̀ ń tó ti bàlágà yọ̀jọ̀ ń tó nílà àkáyè yọ̀jọ̀ ń tó lágbára lórí àtìgbà ààwẹ̀ náà lára mẹ́jẹ̀mú tó ní wípé kò gbọ́dọ̀ jẹ́ ohun tó ń bẹ lórí ìrìn àjò tó bá ti lè ń bẹ lórí ìrìn àjò irú ẹni dáhùn kò pọn dandan fún láti gba àwẹ̀ tí bá sì ń bẹ lórí ìrìn àjò nígbà ọba dé ọjọ́ mẹ́ta ọjọ́ márùn-ún èyí lórí ìrìn àjò ní nígbà Ramadan bá lọ yóò wá rí i pé òun san padà. ààrẹ gbígbà yàtọ̀ táwọn mẹ́jẹ̀mú ètò àti gbọ́tàn gbogbo àwọn mẹ́jẹ̀mú yìí ni pé fíyàn lára kó sì pé ìgbà tí yóò ṣe ṣàbán níbi mọ́kàndínlọ́gbọ̀n agbójú òkè òòrùn ní ojú ọjọ́ dáa àwòlé tètè àwa àwa àwa ààrin àìmọ̀tì ìpadàdànù onípe ìdìtẹ́sù ramadan kò tí ì dé. àìbẹ́ẹ̀tì ẹ̀kọ́ kúrúkúrú ó gbojú ọjọ́ ó gba gbogbo ojú ọjọ́ àbẹ́ ìfín àbẹ́ eruku kò jẹ́ àti ọ̀nà bóyá èlé tó ṣe yọ àbí ọ̀yọ́ tó lónìí ṣètò bá náà ààwẹ̀ Ramadan kò tí ì tó gbà á ka oṣù Ṣàbán yóò pé ọgbọ̀n. ìyẹn ni pé ààwẹ̀ Ramadan gbígbà ìyẹn dìbò bẹ̀rù ìyàtì ìlàlóye á bẹ̀rẹ̀ láti máa gbààwẹ̀ Ramadan látàrí pé àrílù tó ṣù àrílẹ̀kẹ́sù nígbà tí ṣàbán tó di mọ́kàndínlọ́gbọ̀n òru tá a rò pé yóò jẹ́ ọgbọ̀n àbí òru àkọ́kọ́ nínú Ramadan nígbà tí àrílẹ̀kẹ́sù nígbà tí Ramadan nígbà tí ṣàbán tó di mọ́kàndínlọ́gbọ̀n àbí pé ààrùn bẹ̀rẹ̀ ni. àwọn ìkìmọ̀ràn ṣàbán àtàlàfínà yóò mọ ẹgbẹ́ ìkẹ́kọ̀ọ́ kórókóró bójú ọjọ́ àmàbíyì tó ṣe àbí ọ̀yọ́ àbí òkè ẹ̀sìn kúròkúrò kankan ló ojú ọjọ́ náà ṣùgbọ́n agbójókè ààrẹ ìlétẹ́sù adékè àkàṣà àdánù tí ó pè pérépéré adékè ìjẹ́lẹ́kàgbẹ́rẹ́ àmì ni pé ààrẹ gbígbà lẹ́yìn tí àwọn ọjọ́ mi tó wá ti pé sí ìyànlá tẹ́ nǹkan ẹyọ kan ní méjì ọgbọ́dọ̀ ṣẹlẹ̀ ká tó bẹ̀rẹ̀ àwẹ̀ ìmọ̀ kárí lòtẹ́sù lóòótọ́ àrò pé ṣàbáà ní ọgbọ̀n ní rí lòtẹ́sù so àwọn ti bẹ̀rẹ̀ ní o àìbẹ́ẹ̀ tí ẹ̀kọ́ àárín òkúṣù akásà abẹ́rẹ́ ó pé pérépéré ó pé ọgbọ̀njọ́ kò sí thirty one ní oṣù Islam àdékè ọjọ́ tó bá tẹ̀lé omi ọmọ jẹ́ ọjọ́ alákọ̀ọ́kọ́ nínú oṣù Ramadan níbàámu sí ọ̀rọ̀ òjíṣẹ́ báwọn bá sọ́nà báwọn àdéhùn àṣẹ́lá ń tọ́ṣọ pé ìdáàrọ̀ àìsùn náà ń fàṣẹ́ mú وإلا وإذا رأيتموه فأفطروا فإن غم عليكم فاقدروا له متفق عليه. وجيت أنا صلى الله عليه وسلم قل إذا رأيتموه nígbà tá a bá ti rí orí ìlú tó ṣòro fàṣọmọ ẹwà àgbà rẹ. wọ́n yí dára àìṣòro tó bá tó rí ìlú tó ṣòro ẹ̀wọ̀n parí èyí tó lè fi ṣàwá nínú oṣù Ramadan Ramadan ní mọ́kàn lẹ́yìnlọ́gbọ̀n lẹ́wọ́n ní ìtúṣù ẹgbẹ́ ti ẹ̀kọ́ ẹ̀ka tó pé pérépéré ni wàá yóò dàrọ̀ àìtùnú lẹ́bà tó ti rí ìtúṣù níparí Ramadan fa àfúrò ẹ̀yà àti ààwẹ̀ ẹ̀yìn ẹ̀fíọ̀ ẹ̀mọ́ àṣìlò oúnjẹ tó náà bá tó ti ṣe lóòrè fún yín nínú oṣù kan àbí oṣù kan ó dé ọjọ́ kan nínú oṣù Ramadan fa àfihàn ẹ̀yà àmà ìjẹun báyìí ọlọ́run ti lẹ́tọ̀ fún yín o. ṣùgbọ́n fàyín gbé máa lọ ikú bí kùrukùru tó bá dojú ọjọ́ àbí òfin àbí òrukù lè di ẹnu bọ́yá ìlú tó ṣòyọ àbí ọ̀yọ́ fàkùbírò láwùn. ajẹ́pẹ́ ń tẹ̀sí ni pé ẹyẹ akáwọsọ ṣàbán kó pé ọgbọ̀n péré péré bẹ́ẹ̀ lẹ́nu lọ́wọ́ parí kórópù níbi ọjọ́ nígbà ramadan tó di twenty nine kò jẹ́ àmì bọ́ọ̀lù alẹ́gbẹ́ abọ́tọ̀lá ni èmi ń fi bọ́yá èmi ń fi ń fi sí nínú ramadan ìyá ìyá ṣe ìṣòro láti gba ọgbọ̀njọ́ tí ò pé kò sí tàbí àmì sọ ramadan ọjọ́ tó bá tẹ̀lé ńlọjọ́ ìṣínú wọ̀sí lásọ̀bìn nínú ìgbàwọ́ ọ̀rọ̀ mi ọ̀kùnrin ọ̀làwọ̀ yẹn ni pé ẹ pè gbogbo pé ọgbọ̀njọ́ ilóṣù ṣàbán tàbí ilóṣù ramadan yẹ kí kòròkòrò tó bá gba ojú ọjọ́ ni o. wọ̀sí nínú ìgbàwọ́ ọ̀rọ̀ mi fàákìlì ìdàkà ṣàbán fàlàfin òǹkà ṣàbán nǹkan oṣù ṣàdán ẹ̀yà àjẹ́ pé oṣù ẹ̀jẹ̀ pé ọgbọ̀njọ́ gbáko. àdéhùn yìí rọ̀wá olùbẹ̀kọ̀rí yìí bàbá wa bùkọ́rí àwọn ènìyàn gbà wá. wọ́n sàn dèrò ìyàtọ̀ àádọ́ lẹ́yìn ìlàlẹ̀ yìí. àwọn táyé lẹ́hìn àlàyé ti lọ lórí ẹ̀ níjẹjọ. àtúkalẹ̀ fi eléyìí káàkà ìyá àtẹ̀nà àtúkalẹ̀ lẹ́yìn tàbá kàtán àbára wa sọ pé wàlísàn bẹ̀rù ìyàtọ̀ àádọ́lé ìmọ̀hìlá lèyí. àádọ́ gbà wẹ́ àwọn ìyá máa gbà wẹ́ látàrí pé òun déédéé kan lórí lòkèṣù. wọ́n la yí kúbá ló fi bá kíyà ti ṣòro ìlà àdìláàn. ṣùgbọ́n náà wọ́n sì ní kú ìtọ́ṣẹ́kù yàtọ̀ sí ìbẹ̀rẹ̀ Ramadan èèyàn méjì ó kéré lágbà rírí màálùú rírí lòkè ṣe lágbà ṣùgbọ́n ní Ramadan bí nǹkan bá ti sọ pé òun rí o ti rí nánu ṣùgbọ́n Ramadan lọ sọ́wọ́ parí ọba di twenty nine ẹnìkan wá dá wá ó lè rí lòkè ṣe àní gbọ̀rọ̀ rẹ̀ wọlé o láti rí ẹlòmíì tí yóò tún ṣe ìrìbà ó náà rí ìlòkè ṣe Ramadan o ti tán ṣàwáì o ti wọlé nígbà yẹn náà Ibn Khattab radiyallahu anhu àwọn ọ̀dọ́mọkùnrin méjì kan wọ́n wá dá Umar yẹn ní ọjọ́ tí wọ́n lérò pé Ramadan ló di ọgbọ̀n ìkànnì wọn ìkejì ọ̀jẹun náà ní ẹ̀ẹ́n kí lè bá wọ́n wọ́n ní fẹ́ àwọn wọ́n sọ fáìlì fà ní pé àwọn tẹ̀sù náà ní ìjìlá wọn mọ̀ ìyá ní tọ̀ kílẹ̀ ìwọ ẹni nígbà rí lè tẹ̀sùn kílẹ̀ tí ìwọ fi jẹun àwọn ìgbà tí ẹ̀rọ aláṣẹ nígbà tí ẹ̀ tí ì sọ pé káṣí mi ni ìwọ tó ń jẹun kà náà lóye kiri mọ̀ ìwà dojú kọ ètí ń jẹun pé kí ìbá ṣe tẹnì kejì rẹ pé náà sọ fáwọn ọjọ́ rí lè tẹ̀sùn ni yàrá ìjẹ́ àtúkàdé gbẹ̀rùgbẹ̀ à ń bá ti lílù ìyẹn lọ́rùn èrè pé tábà ó kéré èèyàn méjì wọ́n gbọ́dọ̀ jẹ́rìí pé àwọn rí location ṣùgbọ́n níbẹ̀rẹ̀ Ramadan bẹ́ẹ̀ ká bá ti lóyún rí location tọ́jú ní déédéé àwẹ̀ bẹ̀rẹ̀ nù tọ́lọ́tọ́ nípa déédéé nǹkan méjì ní òpèsàrò onítàn ńlá ìtìkọ́ mẹ́tò fi dé wọ́n mọ̀rọ̀ wa ó láti jẹ́ tó pé ẹsẹ̀ rẹ̀ ó múlẹ̀ ṣe ṣeéṣe lábàlẹ̀ ẹ̀sìn lábàlẹ̀ ọmọlúwàbí àwọn ìwà rádaràdà níbi rẹ̀ dé èyí nígbà lọ́wọ́ rẹ̀. yóò jìnà sáwọn ṣọ̀gá ẹlẹgbẹ́ náà àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké yóò jìnà sí kámẹ́sẹ̀ wá sọ àwọn ẹ̀ṣẹ̀ mi ńláńlá yẹn pé wà ìfọ̀n bẹ̀rù ìyàtọ̀ bẹ̀rù ìyàtọ̀ á dẹ̀ nínú ìlà àbẹ̀yìn. a máa gbàwé Ramadan látàrí pé ẹni tó jẹ́ oní déédéé ó lè fi ṣù àwọn oṣù tó ṣẹ́kù ẹnìkan ò ní sọ fún apó orí káwá gba ẹ̀rí rẹ̀ wọlé àti kí wọ́n fẹ́ méjì. wọ́yẹ́ dìbò wọ́yẹ́ dìbò tẹ̀bíyé ètò níyàtì lè fi yá mi bẹ́ẹ̀ lọ pa bẹ́ẹ̀ bá fẹ́ gbá wẹ Ramadan èyí ó ti dà níyàn èyí ó ti dà níyàn kí ètò bẹ̀rẹ̀ tẹ́kí àwọn Ramadan ni ọwọ́ apẹ́ ìgbà tó ń jẹ lọ́wọ́ ìyẹn dà níyàn ìyẹn máa ní ẹni pípọ̀ kò fẹ́ gbà Ramadan Ramadan kò dàbí àwẹ̀ nẹ́fìlà àwẹ̀ nẹ́fìlà ìyẹn lè má dà níyàn láàárọ̀ ìyẹn lè dà níyàn lóru ó lè má dà láàárọ̀ ó lè dàbí méjì làbá ní ah, ká ọ̀ kí n fẹ́ ká dà sáàwẹ̀ jàre ojúṣe náà bá sọ́nà lọ́rùn àbẹ́yẹ ǹjẹ́ ń jẹ́ ń bẹ ilé tá a lè jẹ bí màmá ní òsì anábìnrin sallallahu alaihi wasallam ṣé ń jẹ́ ń bẹ tá a lè jẹ ń lé bí màmá ní òsì anábìnrin ọ̀dà náà mọ̀ gbà náà mọ̀ gbà àìrí jẹ àìlówó lọ́wọ́ it's not an excuse tí mo fi àwọ̀ pálapàla tí mo fi jalè tí mo fi dáná tí mo fi dáná. Màá yẹ kí ọdún yẹn wà ní a ó jẹ́ àmọ̀ pé ilé tó ṣù mẹ́ta léra wọn àmọ́ ilé báyìí tẹ́ ìfẹ́ náà èsì nìyẹn ló tún ilé ànábì sallallahu alaihi wasallam oníkó oṣù méjì gbáko ṣíṣe ntẹ̀lé àmọ́ tẹ̀léra wọn tẹ́ ìfẹ́ náà táwọn ìdáná báyìí wọ́n ní ah ẹ̀ dáná kí lè wọ́n jẹ wọ́n ní àsìwádàn àjẹdàbídò àti mọ̀mísì àjẹdàbídò àti mọ̀mísì ànábì náà sallallahu alayhi wa sallam ìnífẹ̀ tí ó gba ẹsẹ̀ rẹ̀ ó tì yẹn rí ìnà ìdàmàlì jazaa'i máa ìdàmàlì bàlá ẹ máa ń fẹ́ ẹ̀ka tó tóbi látọ̀dọ̀ ọlọ́run kọ́ máa retí àdánwò ńlá ẹ máa ń fẹ́ ẹ̀ka tó tóbi lọ́sọ̀rọ̀ gba ẹ̀ka tó tóbi lọ́dọ̀ ọlọ́run kọ́ máa retí àdánwò ńlá látọ̀dọ̀ ọlọ́run abẹ́lẹ́wọ̀n bá sùgbọ́n lè wà fún kójogún ìmánì tó kún ọlọ́run kójogún rẹ̀ fún wa ní tó bá jẹ́ pé àwẹ̀ Ramadan bá ní dandan ni kí yóò ti gbà níyàn lálẹ́ ṣùgbọ́n àwẹ̀ náfìlà kọ̀ọ̀kan dandan akálàṣẹ àrínú àwọn àfa kí n sọ wípé lóyún ọba máa níyàn wá kọ́mọ̀jẹ̀ pé àwọn ọjọ́ àsìkò tó yẹ òtí ìgbà àsìkò tó kù tó yẹ òtí ìgbà rẹ̀ kò tó nǹkan mẹ́. wọ́n lọ́kùnrin ṣe lè bí aago mẹ́ta aago mẹ́rin lókè rò pé ìwé ìkútí jẹ ẹ̀kọ́lájà lọ́jọ́ ìjọba dàsáwẹ̀ ṣùgbọ́n èyí kọ́tà wọn jù ní pé kò sígbà tí wọn dá níyàn náà fúlà tí èèyàn ọ̀dà níyàn rẹ̀ pẹ̀lú mẹ́jẹ̀mú kọ́mọ̀jẹ̀ pé èèyàn ti kọ́kọ́ jẹun síwájú bí wọn bá ti jẹun síwájú kò sígbà tí èèyàn lè dà wọn níyàn àwẹ̀ Ramadan. nínú adéfì yẹn anábì tí wọn padà lẹ́yìn tó ti jáde tán wọn padà wọlé màá ń sọ̀rọ̀ kọjá ọba àtúnláka ṣe à yóò jẹ́ lẹ́yìn tó lọ tán mo ti bọ́ sí nǹkan kan pamọ́ tó jẹ́ nǹkan tó lè jẹ́ àlejò ní kí ni nǹkan ọ̀hún máa ń sọ̀rọ̀ àmọ́ jáde àlejò wa gbà á olùwàkọ̀dé kò ń tún sọ ìmọ̀ mo ti gba àwọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àlejò jà ó jẹ́ mi wípé kìláàfù ti ń bẹ lọ́dọ̀ àwọn àfáà pé àlejò ìṣòro ìṣèlú ìdúró yusayyiruhu wajiba kéèyàn dáwọ́lé iṣẹ́ tó jẹ́ mẹ́ndéèrè tí wọ́n ṣe fún akáṣe nínú ẹ̀sìn tó bẹ̀rẹ̀ bá tẹ̀lé dáwọ́lé èèyàn gbọ́dọ̀ sí wọ́n lẹ̀ dandan ní kéèyàn parí ẹ̀ àbí èèyàn láǹfààní láti sàlẹ̀ ìparí ẹ̀ jù kò tí ì yẹ àwọn bí àwọn mẹ́ndé àwọn kọ̀míìs àwọn méjèèjì yẹn sínú ẹ̀mí mẹ́ndéèbù ni wọ́n fẹ́ fún aláti ṣe ni bẹ́ẹ̀ bá ṣe èèyàn gbàládá bẹ́ẹ̀ bá ṣe ṣe èèyàn ní jíyà kò sí gbàládá. èèyàn bẹ̀rẹ̀ àwọn ẹgbẹ́ mẹ́rin ní ìfì ọ̀gbà lọ bí wọ́n lọ kí ọ̀rẹ́ rẹ̀ kan àìbẹ́ẹ̀ ti ẹ̀kọ́ ẹnìkan sáà fún oúnjẹ lọ́ọ́ sódede ni kọ́ máa bá àwọn ẹ̀yàn nígbà òsì bẹ̀rẹ̀ àbólè sọ̀kún sí àwẹ̀ tí ń bá lọ ọ̀rọ̀ méjì làwọn àfáà kò sí ní tó burú nígbà tí èsì Ramadan ìyẹn lè wọ́gi lé lóyá ní pàtàkì jùlọ ah, èmi ni àkíkọ́ afá Ibrahim èsì amú ọjà ní yàjọ ah, yàjọ torí pé àfọwọ́yìnbó ìmọ̀tàtọ̀ wíyàwó àbí ẹlẹ́sìn ẹni tí ń gbàwẹ̀ àti ní ó tó ń dọ̀gbà àwọn tí kìí ṣe àwọn ẹ̀yàn òun aláṣẹ lórí ẹ̀mí ara rẹ̀ fọláwù ó lè mú àwọn ẹ̀ńdópin tó bá sì wù ó lè sálá ìgbà pé fìlàsì láàrin ṣàfihà àti ànábìlà àwọn èyí pàṣẹ pé àwọn tí ìbá fi ń ṣe ọ̀rọ̀ yẹn tàbí nẹ́fìlà tí àbẹ̀rù tí ìbá ń títí ìbá fi ń ṣe ọ̀rọ̀ yẹn tó bá wù yẹn yẹn lè ṣe pé kó bá ṣe má parí rẹ̀ láàrin ti àdàgbà rẹ̀ rẹ̀ síbì kan tìmọ́lọ́dọ̀ Abu Hanifa rahimahullah àti Imam Malik wọ́n ní àṣọrọ̀rùn fílmà ìdúródé ìṣòwòlò wájúdáì. nítorí iṣẹ́ tí ì sọ̀rọ̀ yẹn bíyẹn bá ti lè dáwọ́lé dídáwọ́lé ó ti fẹ́ bi ọ̀rọ̀ yẹn mú ṣùgbọ́n màlìkíyà wọ́n làwọn kàfà sí ilé bíẹ̀ bíẹ̀ níbi iṣẹ́ méje ìní àtọ̀kọ́ ti jẹ́ ọ̀rọ̀ yẹn. bí ó bẹ̀rẹ̀ wọ́n yóò dìbò tẹ̀lé ní ìyàtì síyá ní àlùfáàrùdẹ́yì àwẹ̀ tó bá ti lè jẹ́ tó pé àwẹ̀ ọ̀rẹ́ yẹn ni àníyàn rẹ̀ ìyẹn gbọ́dọ̀ dá látàlẹ́. wàá mẹ mẹ́fúlù ṣùgbọ́n àwẹ̀ tó ti pé mẹ́fìlà ni kì í sọ̀rọ̀ yẹn fàyàjú òṣùbù níyàtì nínú nìhà òun lẹ́tọ̀ọ́ nínú ìgbàníyàn rẹ̀ lọ́wọ́ ọ̀sán. wọ́n máa rí ẹ̀ńtẹ́rà rẹ̀ yá alẹ́dẹ̀ yàtọ̀dọ́rọ̀ lùsọ̀rọ̀ wọn ni sáàfẹ́rì láwùmọ̀lì fẹ́tìrọ̀ wàṣíwámù ẹ̀ńtẹ́rà rẹ̀ wá abẹ́ntó jẹ́ onírìn àjò ẹ̀ńtí lè fẹ̀fà ìníwọ̀n tó bá lè pé ara àwọn ọ̀yà ń tó òótọ́ ṣùgbọ́n bó ń bá gbá rẹ̀ yìí kò lè yọ ọ́ lẹ̀ fún un ìwé ẹni báyìí ó lè gbà wẹ̀ tó bá lè pé yọ ọ́ lẹ̀ fún un lè gbà wẹ̀ bẹ́ẹ̀ náà lè nílé àjò làfàrà mi sọ pé wọ́n ìmàlí ìdè lẹ́nu ìyẹ̀fà dọ́là ló gbèsè òní ẹ̀ńtẹ́rà rẹ̀ yá tó ní wípé bó ń bá gbá wẹ̀rù kò ní kó nira kankan bá mi bẹ́ẹ̀ ni lẹ́nu tó gbé onírin àjò tó ní pé bó ń bá gbá wẹ̀ òun ò ní láàyè àṣẹ kankan làwọn màlìfẹ́ tẹ̀lé ẹnì kìíní kejì wọn wọn láǹfààní láti ṣàlàyé gbà wẹ̀ wẹ̀ sì bá sì wọ́n wọ́n lè gbà wẹ̀ kò sí ìtẹ́ ń ṣe ń bẹ̀ tí wọ́n ṣe. bẹ́ẹ̀ ẹjọ́ ká wo sẹ́rì fún àbí àsìkò sí ìwádìí ẹ̀sìn àbí. wọ́n ní báyìí lọ ní fàṣà ẹ̀ wá rí obìnrin tí ń ṣe nǹkan oṣù lọ́wọ́ wọ́n ní fàṣà àbí obìnrin tó ṣe ẹ̀dínà ṣùgbọ́n tí ẹ̀jẹ̀ ojú ètí ìdá lára rẹ̀ irú àwọn méjèèjì yàrá màálẹ́yìn màṣúyàmù èèwọ̀ ní fún wọn láti dàwọ́. wà lẹ́yìn náà kọ̀dọ̀ ṣùgbọ́n túláàsì fáwọn méjèèjì láti san ààrẹ tí wọ́n gbà lásìkò tí wọ́n ń ṣe nǹkan oṣù tàbí lásìkò tí ẹ̀jẹ̀ bí òun tí yóò dá dandan ní fún wọn láti gba ààrẹ náà padà iye ọjọ́ tí wọ́n fi gba ààrẹ wọ́n gbà padà nígbà tí Ramadan nígbà tí ọba lọ tán. sọ ní àárín yìí ẹ̀ kí a tún ra létí àwọn ọmọ wa tí wọ́n jẹ́ obìnrin ní pàtàkì jùlọ ẹ máa ti lọ bí ọdún mẹ́sàn-án mẹ́wàá àwọn tó jẹ́ ìdájọ́ ẹ̀sìn ní pàtàkì jùlọ nítorí ọmọ ìdájọ́ háídọ̀ ìyẹn ẹ̀jẹ̀ olóṣooṣù aláti ṣe àlàyé rẹ̀ fún wọn. tọ́lọ́sọ nípa háídọ̀ háídọ̀ a máa ṣe nǹkan a máa sọ nǹkan mẹ́wàá di ìwọ̀ fún èèyàn láti ṣe a sì máa sọ mẹ́wàá míì di dandan fún èèyàn láti ṣe a máa sọ nǹkan márùn-ún di ẹ̀kọ́ fún èèyàn láti ṣe gbogbo àwọn ìdájọ́ yìí ní pàtàkì jùlọ kájọ́ mọ̀ pé èèwọ̀ ní o bóbi bá ti ń ṣe nǹkan oṣù èèyàn gbọ́dọ̀ gbà yẹn kí ló ní èyí máa ti jú ó lè máa ẹ̀rí lè máa bá a pé a kí ló wá dé báyìí ṣé èsì pé wọ́n ti ṣe èsì pé ṣàfihàn báyìí ẹ̀jẹ̀ mi lè ń jáde lára àwọn yìí ṣé èmi náà bí èsì sọ fáwọn òbí rẹ̀ ó lè máa dọ́gbọ́n bá wẹ̀ ó lè máa gbà wẹ̀ tó òbí náà wípé ìwọ̀nmọ̀ ní kí obìnrin tí bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ láti gbà wẹ̀ sọlá àwọn sẹ́kì àṣẹ ni o lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ obìnrin ìgbà ọ̀rọ̀ dáhùn èrò ẹni fún láti gbà wọ́n tó wá gbà á ìyá àásìmọ̀ ẹlẹ́ṣẹ̀ mi ètò wá gbà kọ̀rọ̀ lọ́rọ̀ pé kọ́mẹ̀sán àsanpadà rọmọdán gbẹ̀ngbẹ̀ng nígbà tí rọmọdán ti ọba lọ́tàn wọlé háàyè wọlé fẹ́fẹ́ àmọ́ obì tí ń ṣe nǹkan oṣù lọ́wọ́ wà ní fàṣàrù àbúrò ìtẹ́jú ọdún tí ò tí ì bá lára rẹ̀ yá àlùmọ̀ àlẹ́yìn mọ̀fìyàn èèwọ̀ ní fáwọn méjèèjì o láti gba àwẹ̀ wọn àlẹ́yìn mọ́lẹ́kọ̀dọ́rùn ṣùgbọ́n dandan ní fáwọn méjì láti san àsanpadà àwẹ̀ wọn hàmìlù obìnrin tó bá lóyún ọmọ wọn mọ́rìndínlọ́rùn àti obìnrin tí ń tọ́mọ lọ́wọ́ tí ń fún lọ́yàn ìdá kọ́ bàtà aláwọ̀ làdé ìlà báwọn méjì bá ń páyà lórí ọmọ wọn èyíkà ń tó lóyún ó rò pé ààwẹ̀ tí mò ń gbà yìí ṣé ò lè ṣe àkóbá fọmọ mi tí ń bẹ nínú báyìí èyí tí ń fọmọ lẹ́yìn à káàwẹ̀ tí mò ń gbà fọmọ ìyá ọmọ rẹ̀ nǹkan kàfà ní ọgbà àyà báyìí tí ò lè ṣe àkóbá fún un ìdá kọ́ bàtà aláwọ̀ làdé ìlà báyìí ó gbà ń fáyà lórí ọmọ wọn àfọ̀rọ̀ tààrà tẹ̀lé ayé ìgbà fún wọn kí wọ́n má bá rẹ̀ kí wọ́n ṣe rẹ̀ kí wọ́n má bá rẹ̀ wọ́n kọ́ dọ̀ tààrà bí ramadan bá wà lọ tán káwọn méjì kí wọ́n san iye ọjọ́ tí wọ́n fi gbà wọlé ramadan kí wọ́n san padà wọ́n fàánà tààrà lẹ́yìn rẹ̀ wọ́n tún wá ṣe sídìyà ìtàn náà wọ́n fáwọn aláìní wọ́n fún wa lóúnjẹ jẹ àfọ̀nàmẹ́ta àǹkólè yẹ̀wò ní mùsùlùmí wọ́n mọ̀ fún aláìní kọ̀ọ̀kan lóúnjẹ jẹ lóúnjẹ aláìní kan yóò máa wà nípò ààwẹ̀ ọjọ́ kan. wọ́n á dì lórí sọ́ọ̀nì ẹgbẹ́ wa kájára tí ò lè gbà rẹ̀ lè kí bá rí bẹ́ẹ̀ torí pé ọjọ́ ti lọ lórí ẹ̀ ó ti darúgbó ó ti dàgbà àwọn márùn-ún abá àárẹ̀ kan ló ti ẹ̀kọ́ lù ú àárẹ̀ tọkọ lóyìí láàyè oríjà borí òun kìí ṣe àárẹ̀ tó ṣe pé ó lè mórí bọ́ ńbẹ̀ bí wọ́n ṣe ṣàìsàn lọ tí ó fi jáde láyé àárẹ̀ tó ṣe pé àwọn dókítà wọ́n ní fifty fifty ni àárẹ̀ tí ń ṣe ìkọlẹ̀ ìkọlẹ̀ wọ́n ní ìwòsàn ó sì dẹ̀ máa ń wòsàn ìwòsàn rẹ̀ lọ́wọ́ nìkan lọ́wọ́. èyí tẹ́ bá rẹ̀ wá tí wọ́n àwọn ta pé ó tún lè lálàáfíà mọ́ ìwé ìbá omi àti kádàrá kú lè àrùn gbígbà. báyìí náà wọ́n fa ẹni ẹjọ́ rẹ̀ bá ti rí bá yóò máa fáwọn aláìní lóúnjẹ bẹ́ẹ̀ ni àńkúlù yẹn ní mìsíkì yóò máa fáwọn aláìní kọ̀ọ̀kan lóúnjẹ bẹ́ẹ̀ fún ọjọ́ kọ̀ọ̀kan ní àwọn ọjọ́ ààwẹ̀. ẹgbẹ́ àlọ́ náà ṣáàṣẹ̀ káwọn tí àwọn afáwà tí wọ́n sọ lábala ibẹ̀. bàbá sọ pé wàyí fáwọn obìnrin ìyàtọ̀ àádọ́ lẹ́yìn ìlàlẹ́ yìí kọ́lá ṣáàrẹ̀ ẹ̀rọ ìmọ̀ọ́lá. إذا رأى واحدا عدلا هلال رمضان قبل صومه yẹni pé tá a bá rí ẹnìkan ẹgbẹ́ òní déédéé tó wá fi tá a létí pé tọ̀ òun bẹ̀rẹ̀ rí ìlú tó ṣe rọ̀mọ̀dán nítorí ìwúrí ìwúrí rẹ̀ wọ́n tẹ̀wọ́ gbà àwọn yóò fi máa gbà rẹ̀. kí ló fà á lẹ́yìn àwọn lẹ́yìn sàlámù dàrá fẹ́ràn fàyẹ̀kù balùwẹ̀ kọ́ ọ̀nà ìbàkánì adìlẹ̀ torí kò sí nǹkan tó fẹ́ tì lọ́pàpà ààwẹ̀ kéèyàn rọ́ọ̀lù èyí fẹ́ rọ́ọ̀lù ààwẹ̀ ló jẹ́ pé lọ́wọ́ bẹ̀rẹ̀ ààwẹ̀ bẹ́ẹ̀ni ká sọ pé òun fẹ́ bá rẹ̀ ìyàwó ẹ̀kọ́ rẹ̀ ẹnì kan ti lé orí location wọ́n gbọ́dọ̀ rẹ̀ lọ ṣùgbọ́n lọ́wọ́ ọ̀parí ó ń fẹ́ẹ́ kọjá wípé ó náà wọn dà wá fèrè ó náà wọn kẹta tó ti lọ́pàá pàtó sọ pé orí location ti ń fèrè kí ni nǹkan náà ní pé ah ọ̀rẹ́ ní ìtura dára ju twenty nine wọ́n jẹ́ ká sọ sílẹ̀ ní ẹ̀fọ́ òkú ìgbà rẹ̀ lẹ́yìn tó ní pé ó ti rẹ̀ lóòótọ́ ìrẹ́jà dàbí ọgbọ́n kálá àti orí location ṣùgbọ́n lọ́wọ́ bẹ̀rẹ̀ àǹfààní ìlọ́dọ̀ jẹ́ ń bẹ̀ ọ̀fẹ́ ọ̀rọ̀ mi lọ́sọ̀rọ̀ jẹ́ pé tí ń jẹ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí ó wà dé ọkọ̀ lọ́jọ́ náà sọ̀rọ̀ jẹ́ pé níbẹ̀rẹ̀ Ramadan ẹ̀ ń bá lórí orí lòkíṣù yóò kúdà lè kọ́ lóhùn wọ́n gbẹ̀rẹ̀ rẹ̀ wọlé pẹ̀lú méjì mi ìbá kánà abilan tọ́lájọ́ pé onídéédé ni. bí ìhàdíyì ìfàdílẹ́gbẹ̀rẹ̀ Umar tí ọgbà wá onítàrọ́ àná sọ̀rọ̀ àwọn èèyàn wọn ń gbájú ètò kálukú wá ilé tó ṣùnà wọn sì bí wọn bẹ̀rẹ̀ rẹmọdánù àbí wọn ò lè fi bẹ̀rẹ̀. فأخبرت النبي صلى الله عليه وسلم أني رأيته ìlú wa fi kọ́ ìlú lè fi pípẹ́ ìlú òjíṣẹ́ lẹ́yìn èmi ti rí lèkó ṣe é fáánárọ̀ ní sùúránì àmì ìbúra kàṣẹ́wéra látàrí lèkó ṣe tọ́jú lónìí ó ní ọ̀bẹ̀rẹ̀ wàfí àdéhùn àkàrọ̀ nínú àdéhùn yẹ̀wẹ̀ kọ́dìmọ̀ àrọ̀ bìyìn yàrá-báwò kó kan lọ́wọ́ sọ́dọ̀ òjíṣẹ́ náà bá sọ́nà lọ́wọ́ àdéhùn àṣẹ́nà bàbá kọ́ọ́rì lọ́wọ́ sọ́fà níbi pé ẹni ọ̀rọ̀ àyẹ̀sìn ìlànà níbi òjíṣẹ́ lọ́wọ́ wọn bá nílé kéṣù kọ́ọ́rì àníbùwá sọ fún pé àtẹ̀ṣẹ̀dọ̀ àyìnlá ìlà ìlàlá wà á ní rẹ̀ fún ìjọ onígbàgbọ́ pé kò sẹ́lẹ̀ mìíràn tá a jọ sòyìn fún lódodo kò sẹ́yìn jíjọ sòdodo tó tọ́ sí tọ́ yẹ àfọlọ́nìkà ìṣó tó onígbàgbọ́ síbi. ṣé o sì gbàgbọ́ pé a ní rẹ̀ tó ń wá ó dájúdájú èmi Muhammad òjíṣẹ́ ọlọ́run ni mò ń ṣe kọ̀kọ́ ìyá ní alára bí afọlábá ọkọ̀ ń bá sọ pé náà mẹ́sàbí fìyà ni. ẹ̀mí ìgbàkàtí báyìí tó tọ̀ ààrẹ ti bẹ̀rẹ̀ látọ̀lá lẹ́rù. kọ́ọ̀lù ọ̀tá àfọwọ́ ti sọ lókè yìí pé wọ́n náà yẹ kó má lè fi ìgbà kí ilẹ̀ ti ṣòro rí láàdìlá mi. ẹbí àwọn òṣèré ìyókù tó ṣẹ́kù bẹ́ẹ̀ni ìtàwọn òṣèré bá sọ pé orí ni tó ṣe wọ̀ ní gbọ́dọ̀ rẹ̀ àti kí wọ́n jó déédéé méjì. yáà ní ìlànà ṣọwọ́ oṣù ní ìta àbá àgbà lọ́rọ̀ onílẹ̀ ló fi ṣàwárì ìwé oṣù kẹwàá lọ́rọ̀ àwọn mùsùlùmí. fọlá yóò kó bá lóru ìyá mi bìláàrí ṣàwárì yàkóòlù bíi àlìfọ́n fàlà yóò kó bá lò ilé àdìláàmì látàrí wípé oṣù ṣàwárì. oṣù tá a máa ń ṣínú tá a máa ń fi àdàgbà ààrẹ gbígbà tá a máa ń fi rọ̀ ni ẹ bá ẹnìkan tó bá wọn tó dé ń sábà tó kó lórí àní ìgbà àní gbọ́dọ̀ rẹ̀ wọlé o bẹ́ẹ̀ náà ni oṣù gbélé ṣíjà látàrí wípé àwọn iṣẹ́ olóore ká kó bẹ̀ ní ká ṣe bákan náà àwọn ọjọ́ mẹ́sàn àkọ́kọ́ gbogbo ẹ̀ wọn fẹ́ ká ṣùgbọ́n àwẹ̀ kọ́ máa jẹ́ pé àwẹ̀ wa ìkọ́ọ̀bọ̀ ní ojúlé kan dáa tó ti jẹ́ pé má sọ pé òun tó ṣe o ìdílé ẹja ní ìrìnkà tó sọ wọn ò ní rẹ̀ wọlé àfi kí wọ́n pẹ́ méjì. kí ló fà á sí mo ṣe ìdílé ẹja yìí ibẹ̀ وكذلك هلال محرم إذا أراد أن يصوم التاسع والعاشرة بين هلال عموس تسكين wọn ò ní bẹ̀rù ẹnìkan wọlé àbí kí wọ́n pé méjì ìní paríṣù oṣù gbẹlẹ̀ ìgbà kó lè jẹ́ pé ọjọ́ kẹsàn-án ká fún wa láǹfààní láti gbà rẹ̀ ọjọ́ kẹwàá ṣúrọ́ láǹfààní láti gbà rẹ̀ nínú rẹ̀ ọlọ́tí àwòrán náà èyí tí ká àfarabalẹ̀ ká ìwà pé ìlú tó ṣe ti lọ ó ti ká pé ká fún wa ilé ọmọ ẹgbẹ́ fa ilé ọmọ ẹgbẹ́ ọjọ́ kẹjọ aṣọra gangan ní màá jẹ ká fún wa àmì láǹfààní láti kọ́ lápá àhálà kìtà ní pàtàkì jùlọ àwọn ìyàfòdì níbi ààrẹ ọjọ́ kẹsàn-án àtọjọ́ kẹwàá ìtànìbí mi kí kámẹ́rin gbà. afárá sọ pé. وقد تفاعل كثير من الناس في رؤية الهلال àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lásìkò tá a wà yìí ọwọ́ rẹ̀ rẹ̀ oní ẹ̀sìn ní ọ̀rọ̀ rírí relocation. فظهر كذب كثير من الذين يدعون أنهم يرون هلال شوال. bó ṣe á jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ظهر كذب كثير من الذين irọ́ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí ń pe àpèmọ́ntì wọn ní tí wọ́n ti aláwọn ìlú tó ṣe oṣù sàwọn tí Ramadan ti parí ọ̀pọ̀lọpọ̀ wọn ọ̀pọ̀lọpọ̀ sí pé irọ́ ni wọ́n ń pa yọ̀rọ̀ ìyàtì mọ̀mọ́ ẹ́sílẹ̀ wọ́n ní èdè tó sùn àwọn ti rí látàrí wípé ọlọ́run sẹ́nu sóràtì yàtì pé wọ́n lè kọ́ màrọ̀ kọ̀dà a ti pè gbogbo àwọn ààyè kọ̀ọ̀kan tí ó máa sọ̀kalẹ̀ sí tí ó máa rí kọjá wọn àní ti tọ̀ àwọn ààyè ó ti tọ̀ kọjá tán sọ nínú kìnnìkan ọ̀la oníṣàwálì ènìyàn bẹ̀rù. ìrìnkè àìsí àkùnrin ọ̀la láyé tí wọn bá tó ti fún wa ní ìrò pé ánìlè kọ́mẹ̀lì mọ̀nẹ́ńsílà ló ń ṣe pa ọlọ́run ààyè oríṣiríṣi oríṣiríṣi lẹ́yìn tó ti pé ọjọ́ ibùsọ̀ fún nínú àwọn ètò ìṣèkú wọn kọ́ máa padà náírà wàyí dàtà àkọ́kọ́ àná àbàrọ̀ yìí káàbírù padà tó padà rọ̀ ayé tó. tọ́bátárì kan tó fún wa ní ìròpé oṣù sọ̀rọ̀ àlè ti ká tó ìsí ìtàn irú ẹni báwọn tọ́bátí pẹ́lẹ́ àwọn tó ń gba àdéhìí wa ni ọ̀rọ̀ tọ́lágbà wa ń gbà ní لأن من شروط الراعي أن يكون عدلا قلت لنا مجمع èyí ọ̀gbọ́dọ̀ máa pè é sáré tó bá lórí ilẹ̀ tó ń ṣòro olùkọ́jẹ́ onídéédé ọ̀làdá àlàfòlá àràfà ọ̀gbọ̀nkẹ́ tí ọ̀rọ̀ tó ń lọ ikọ́ tó lè kó tó lọ́dọ̀ sókè. ọmọ sọ nípa àwọn onídéédé ọlọ́run mẹ́jẹ̀mú ọlọ́run ìròyìn èyí táwọn afá àti akọ́lẹ̀ tí ó kó sí lẹ́yìn pípọ̀ ó ń déédé o lórí báyìí báyìí báyìí àgbẹ̀dẹ̀ lórí ìyá rẹ̀ lórí ọ̀rọ̀ tó wà fíkún. kọ́ọ̀lù wàyé ju tàbíyé ìtòlíyà sí tàbíyé ìtòlíyà lẹ́sìn ìyáàrin ìfarabẹ́ ètò àfọ̀tọ́májẹ́ ọ̀rùn ọ̀rọ̀ náà bí wọ́n bá gbà á ó di dandan káníwó ti kọ́kọ́ síwájú ní pàtàkì jùlọ lásìkò tí wọ́n fẹ́ ali hafsa adébù kẹsẹ̀ fún wa látọ̀dọ̀ ìyá wa hafsa radiyallahu anha qalat qala nabiyyu sallallahu alayhi wa sallam man lam yubayyit as-siyama min al-layl fala siyama lahu ẹnití ọba ti dà ní àkóhùn fẹ́ gbá wẹ̀rẹ̀ rẹ̀ láti ọ̀run falaasi amalaru ilé oníbàrún bó bá gbá rẹ̀ kò ní jẹ́ tẹ̀wọ́gbà fún níwájú ọlọ́run wọ̀sẹ̀lẹ̀ ọmọdé nípa kéèyàn ọ̀dà nìyẹn ọ̀kan dandan bọ́ ọ bá ti gbé oúnjẹ bá ọ fi jẹ sàárì ọ bá ti gbé wájú oúnjẹ tó gbé wájú yẹn omi ìsọ fún apọ̀ ọ̀fẹ́ gbá rẹ̀ ni bàbá mi sọ pé wọ̀sẹ̀lẹ̀ wà lóyún lẹ́kì ayìn ayẹ̀kùn mẹ́ ayẹ̀kùn mẹ́ àlùmọ̀sẹ̀rọ̀ lẹ́kì ayẹ̀kùn mẹ́ àlùmọ̀sẹ̀rọ̀ ibi tí ẹ̀fẹ́ jẹ ní sàárì nǹkan ti wà wájú báyìí bọ́dà bí yóò ti ẹ̀sẹ̀ dàníyàn eléyìí náà ti di àwọn ìpè ẹni ń fẹ́ bá rẹ̀ lò. bàkìrìyà mọ àlùmọ̀sọ̀rọ̀ yẹn pé kéèyàn gbé oúnjẹ lórí tábìlì kéèyàn bẹ́ẹ̀ jẹ́ sáàbì eléyìí náà bí àníyàn lè náà ṣe mú wàkìlì àìdán yóò fi lè fi yá àmì náà nígbà tó lè wá bẹ́ẹ̀ bá ti dàrú ní ẹ̀yọkàn níbẹ̀rẹ̀ ramadan ó ti gbé gbogbo àwọn ọjọ́ yòókù ní oṣù ramadan a sì ní wọn tẹ́ sọ wípé ojoojúmọ́ èèyàn máa dà rẹ̀ kọ̀ọ̀kan fún èèyàn máa dà níyàn kọ̀ọ̀kan fún àwọn ọjọ́ kọ̀ọ̀kan àwọn tí wọ́n ti pé àníyàn ọkọ̀ ti tó لأن المسلم ما دام مقيما سليما فإنه لا يذل به أن يسلك الصوم. ليه بقى تجي مسلمين ẹbí onílé tó ń fún nínú àjò tára rẹ̀ sì yá tára rẹ̀ kakọ omi ìwé mi dáhùn kò yẹ ká dábàá wípé ọmọ ní ló gbá rẹ̀ ọmọ ní pààrọ̀ sí kò yẹ ká dábàá rẹ̀ sí. wọ́n wọ́n kọ́ sí náà wá ṣe lágbàdo mọ́tì tó ti dání ẹ̀ lẹ́nu wọ́lá wọ́lá mi yà kú ọ́n kódà kọ́ mọ́ sọ pé èmi náà wáyé tu kọ́ mọ́ sọ pé èmi náà wáyé tu. ẹ̀yẹ́ fi àná wà á dùn mí nàlàfíà lópin ìgbà tó ti ní ìpinnu pé òun rọ́ gbá rẹ̀ eléyìí náà ti tó أدبي أنيا وقال في رمضان لو جاءك إنسان تعرفه أنك مقيم يعرف أنك مقيم وأنك بارد آكل قادر قال لك أتسلم غدا أفرح تقول أفرح تقول كمان نصف رمضان ẹnì kan bá wà bọ̀ ọ́ ẹni tó ti mọ̀ wípé orílẹ̀ mi ọ́ èyíṣẹ́ nílé àjò ọ̀nà kan ti bàlágà èyíṣẹ́ ọmọdé náà ọ̀nà kan láàká ń orí ìlú ẹ̀dàrú ọ̀nà kan tẹ́ lágbára láti gbà rẹ̀ ní ọ́ èyíṣẹ́ ọ̀nà ìfẹ̀ntẹ́lá tí wọ́n bá láàká ìmọ̀ máa tó sọ fún ọ wípé àtàsí ìmọ̀ gbọ́dá ìsànkárìkà dáàlìkà ó kó ìgbà ń tẹ́sán gbà á wọ́n dàda wọn láàbí òbí ní ìgbésí máa gbà wọn à sọmọ tó ń sórí ẹ̀pẹ́ sá. lẹ́nu rẹ̀ ṣe kókó sọ̀rọ̀ nìka pínpín tí ń sọ̀rọ̀ ọ̀n kẹ́fí tó ń sè ní jìn ta àwẹ̀ rẹ̀ ní gómìnà tó mùsùlùmí ní ọdún ti bàlágà ó ti jẹ́ onílé mùsùlùmí ní àjò. wọ́n á jẹ́ àdéhùn tó fi Ramadan bìlà ń gbẹ́rẹ́ kó wá sẹ́yìn gbà rẹ̀ lọ́jọ́ kan ní rọ̀mọ̀dọ́nù tí èsì tó bá yá àmúrídì kan àwọn arú kankan kò sí nǹkan tó ṣẹlẹ̀ sí sọ́mọ́lá àtẹnu kan pé mùsùlùmí ọ̀kan gbà rẹ̀ fàáda dẹ̀lú lónìí ẹ̀rí ni yóò jẹun àlàndìrì ìfàànà kọ̀dà hàn zàmà hàn sí wa lórí pẹ̀lú ètò ìpinnu lórí àti gbà rẹ̀ bí ìbá ti á pinnu fàlà ájáta láti fẹ̀rù níta tàbí kọ́fù kan ló dẹ́kọ̀ ọmọ fẹ́ gbá wẹ̀rù wọ̀lá ájáka kò tún bò káàtà àti kọ́ sọ pé aláwọ̀nà èmi na wáyé tu ana súnà mọ́dá kò bù káàtà pé ìfọ̀tò tọ̀ ọlọ́run mọ́ mọ́ dàníyàn mọ́ mọ́ fẹ́ gbá wẹ̀ lọ́la bálẹ̀ tì á ti mọ̀ ìpinnu tó o ti mú ilé náà ti gbé wọ́n tẹ́sí mímú àlọ́ sọ́ọ́ sùlẹ́yìn náà ti dúró wọ́n á dùn ọ̀nà àná ìlà yìí kéré àti pé títí mẹ́lá rẹ̀ pé wọ́n sáwẹ̀ òun ní í sínú wọ̀nyí nkìlẹ̀ nìkẹ́sọ̀ wa húnẹ̀ fi báàdì síwáàdì fọmọ́sọ̀rọ̀ nìkan ní àgbàmọ́ ọ̀làyìn sáfẹ̀ ọ̀gádà ní ọ̀nà ìsọ̀rọ̀fà yóò fi ẹ̀rù. àbá àṣọ pé ṣùgbọ́n abala kan bẹ̀rẹ̀ tó ti lé ó ṣe é ṣe kó ìyẹn sọ pé kìnìkì ni pé ṣe ìrìn àjò lọ sọ rò àti bá ti rí fi àjò òun ò ní gbàwẹ̀ nílẹ̀ nígbà mi fọwọ́ àkọ́dá wọn zọmọ sí lẹ́yìn ṣùgbọ́n tí wọ́n á pinnu láti rò pé òun ọgbà wọ́jọ́ máa ọ́ ti pinnu lóru pé òun ṣe ìrìn àjò wọ́jọ́ máa dáadáa àwọn àwọn tó nílò àjò ó ti kó gbẹgbẹ́ wọ́n lẹ́nu nígbà tí mẹ́rin lámìyàtọ̀ yà sọ̀rọ̀ làwọn sáfàrù kọ́rọ́ọ̀lù fún yín láti tẹ̀lé àjò kàfíàbì nìhàn kọ́dé mẹ́bẹ̀ àlẹ́ yìí mi nìhàn. ìrẹ̀ ní báwọn abala kan náà sàn ó ti lọ mọ́ lọ́wọ́ lẹ́yìn tó ti pé lámìyàtọ̀ ìfura náà kọ̀dà níyàwó ẹ̀ mbẹ́. ìrẹ̀ ní báwọn àìsàn sọ fún mi pé ọ̀làwẹ̀ ṣùgbọ́n amsik má jẹ́ má mu kí fi sùn àwọn ọjọ́ yóò padà gbà padà torí kí ni torí pé àmì yóò ṣíwájú amadu azam padà fún mi mo fẹ́ tó bẹ̀rẹ̀ báwọn tó ti bó ti fẹ́ rìn àjò tó tọ́ ó pinnu pé òun sọgbà wẹ̀ ni wọ́n kò ta sọ́wọ́fà sọ́wọ́ gàdá ni ẹ̀yìn kàyà sara lé àlè òṣàṣìlẹ̀ àpọ̀tù dáadáa ṣùgbọ́n a fẹ́ tẹ̀ tọ̀ ṣùgbọ́n tó bá padà àjà sí pé ń ṣe ìrìn àjò lọ́la àti pé àwọ̀ tí mo pinnu láti gbà ń ò ní ìgbà máa o. fàṣì ìhàdì ilẹ̀ ha yàjú òṣùbà kàlùfẹ́ tìrò nínú ìṣesí náà ìṣe ẹni báwọn tó bá wù ú o lè sálẹ̀ ìgbà rẹ̀ tó bá sì wù ú o lè gbà rẹ̀ kí ló fà á lánàá ìlà àbúdá lè sọmọ ìfarí ìdọ̀tí pẹ̀lú ìyàtọ̀ náà rẹ̀ nìyà

ọ̀yàjọ́rò àyẹ̀nìyà àfìnáàmìíràn ìyẹn lè dàníyàn láago mẹ́wàá ìyẹn lè dàníyàn láago méjìlá wọn láì lè tẹ̀tí ìfìlẹ̀ wa àwọn tí ìbá ti fi ọ̀rọ̀ yẹn ọ̀pọ̀ dandan tó yẹ ọ́ dàníyàn látọ̀rọ̀ sílẹ̀ ní sinimá aisha rabi allah ni a sọ pé dákàlà àlẹ́yìn nàbí sallallahu alayhi wa sallam bẹ̀kọ́ọ́l àti ìndà kọ́nà ṣe é. ànábì wọlé sí wa níjọ́ kan wa ń béèrè ǹjẹ́ ní ìtẹ̀yẹ̀ lè jẹ nínú lébi ọ̀nà àwọn asọ̀rọ̀ pé a kọ̀mọ̀sí oúnjẹ kankan ìlú òjìṣẹ́ lọ́nà àníbi ní ìdàn ìní ìdàn sà ìní àdìpé mo gbà ọ̀rọ̀ ńgbà náà kọ̀mọ̀sí nínú àdìsí àníbi mọ́júmọ́ lẹ́yìn tó ṣe pé kọ̀dà ní àpòyìn fẹ́ gbá rẹ̀ ṣùgbọ́n látàrí pé kò sí oúnjẹ tí ó fi lẹ̀ jẹ́ ìwọ́lọ́mọ̀ máa ń kọ̀kọ́ sí oúnjẹ tí ń jẹ àníbi ìgbà sí ààrẹ ṣe níbẹ̀ ń ànábí ọ̀gbà gbìyàn látàlẹ́ ó jẹ́ àmọ̀ wípé ààwẹ̀ tí ìbá ti ń ṣe ọ̀rọ̀ ẹ̀yàn kò pọn dandan fún mi láti gba àníyàn rẹ̀ láti alẹ́. ẹ̀fọ́ náà sọ̀rọ̀ ní fi lè bẹ̀rẹ̀ yàtí ní ẹ̀yà àrùbí ṣùgbọ́n bí ẹ̀tọ́ yẹn ọba wa dà ní ààwẹ̀ kàkọ́ wá tí wọ́n dà láàárọ̀ tàbí lọ́sàn-án pẹ̀lú mẹ́jọ méjì lòdì mẹ́jọba náà kọ́ ni pé aláya kú náà kọ́ ní àkàlà awọ́lá nàárẹ̀ kọ́ mẹ́jọ tó ń dàbí ìpìlẹ̀ tí mo kọ́ ṣùgbọ́n o tí ì jẹun tó ló yẹ kọ́ jẹun tó ló fẹ́ dàtà rẹ̀ ní o sì lè jẹ nǹkan sọ àwọn olóyún kìí sáré náà. ẹlẹ́ẹ̀kejì ni pé àyẹ̀kọ́ lè mẹ́kẹ́rin náà àkàrà mi nà mọ́dọ̀ ó dẹ́ pé nípa sẹ́kù ní ọwọ́ ọ̀sẹ̀ kí ló ń fi ṣe ọ̀pọ̀ àsìkò tó ọ̀sẹ̀ ló lọ lọ́lọ́dún yìí ló ti di aago mẹ́wàá lọ́dà ní ìpín wọn sàgbà rẹ̀ àsìkò tó bá lọ́dà ní ìdí aago méjì mẹ́ta so àsìkò tó ti fi ìgbà rẹ̀ tó nǹkan mọ́ so àdókò ìwé ẹni dáhùn ọ̀gbọ́dọ̀ gbà ọjọ́ náà ọba ti dà ọ̀nìládà o. وقد ورد النبي صلى الله عليه وسلم صام يوما أتي أبي كان يعدي في كني وجيت له أربع ويوكا ààrẹ pàtàwọ́n ẹnìmọ̀dákọ̀lá àdáhàlì bẹ́ẹ̀ ti aláhàlì ni lẹ́yìn náà ó wọlé sí àwọn ará ilé rẹ̀ àwọn ìyàwó fa àkùbárù ìdí ẹnu òun ìgbìyà lọ́wọ́n pa àmì ó wá fi káàdì lè fi pípọ̀ à àwọn kámà fi oúnjẹ kan wọ́n lè ṣe ẹ̀bùn fún wa fọkọ́ọ̀lù àníbi wa sọ fún wa pé kí ẹ àrùn ìrìn ẹjọ́ oúnjẹ òun ọkùnrin àgbà àtòfà iná náà mo sì gba ọ̀rọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mo mọ́jú lẹ́yìn tó bá wẹ̀ fà ákàlà làmìbí wa jẹun wọ̀kọ̀lù wà lọ́dọ̀ àyèdàn ó tún rìn àdéhùn ní ìpè yìí àlẹ́ àmírù lùmùtàkọ́wérù àfẹ́yìmù lùmùtàkọ́wérù àmírù mẹ́sì ẹni tí ń dáwẹ̀ àgbà àwẹ̀ tí ò sọ̀rọ̀ lẹ́yìn àwẹ̀ àfẹ́yìmù tí ń dọ̀gbà àwẹ̀ ní irú ẹni báwọn aláṣẹ lọ́jẹ́ lórí ẹ̀mí ara rẹ̀ èyí ń ṣá tọ́ba òwúrú àtàmọ́síyàmọ́ àwòsíndàlọ́ olùgbà pé délẹ̀ tọ́ba sì wúrú ó lè mọ́gbà pé délẹ̀ tìrìtì àgbẹ̀ sínú lábẹ́ ọlọ́run ní ọjọ́ mẹ́jọ àlẹ́yìn àwọn tí wọ́n fún ní ọ̀dà láti ṣínú ẹni tí wọ́n gbà padà àti ẹni tí ò ní gbà padà àmì bá àlàyé lọ ní ọjọ́ mẹ́jọ kọ́nà kó sọ àjọyọ̀ ọjọ́ mẹ́jọ lọ. ربنا اتنا في الدنيا حسنه وفي الآخرة حسنة وقنا عذاب النار. جزاكم الله خيرا وأسمع إليكم. أدري ما عليك ربنا سوى الشيخ وأنا يسوع لوري. nítorí àsìkò tó ti lọ ìbéèrè alákọ̀ọ́kọ́ ń bẹ ìbéèrè wípé kẹjọ obìnrin tó bá ṣe oyún ọ̀hún bá ṣe oyún ọ̀sẹ̀ méjì látàrí pé màá tó ń gbé lọ́wọ́ ọmọ yẹn mọ́mú kò sì fẹ́ kó wàhálà bọ̀mọ̀ yẹn tó ń tàn fẹ́lẹ́sẹ̀ ní àdìlẹ́sẹ̀ kọ́. بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله ìbéèrè tí yẹ pàtàkì ní ìbéèrè ìkíni tí kálọ̀ mọ̀ ní wípé àwọn ìtẹ́ ẹ̀ ló ń kà lọ́ọ́ tíra ìyẹn ló sẹ́yìn tí ọ̀bà tí ìtọ́mọ̀ oṣù mẹ́rin bí ìbá sẹ́yìn ọjọ́ kan ẹ̀sẹ̀ níwájú ọlọ́run o níbi bá ti lè lè ṣe tó fi lè pàṣẹ yẹn fi lè ṣe ọlọ́run sàánú àbùsọ̀ rẹ̀ tó wà fi sọ̀rọ̀ ẹ̀mẹ́rẹ̀ ara ọlọ́run jẹ́ ara kà máa bú àwọn lè gbégbé ẹ̀yìn tó gba ọlọ́ta bá ń sẹ̀lẹ̀ tán ó tún á mú ẹlẹ́yàá gbò ọlọ́run jẹ́ ọ̀sẹ̀ lè fi wa ṣèbí lè ti mọ ìwé ìtẹ̀lẹ́ fúlọ́ọ̀ṣì lẹ́yìn ìdáná ni ṣùgbọ́n àyà máa ń gbìyàn ọmọ ní ti kiri òfin ìtọ́kọ̀ ọmọ tí wọ́n ń gbìyàn ọba ti gbọ́n lẹ́nu rẹ̀ àwọn tí ọba máa jẹ tí wọ́n máa ṣàtìtìtì ìlú ara fún un. àti pé bẹ́ẹ̀ ni ìwé tiẹ̀ tí wọ́n á lóyún kò sọ pé bóyá kọ́mọ wọn sàárẹ̀ àbí pé kọ́mọ wọn máa jẹun àbí kíní gbogbo náà bá ti dánwò títí ti fẹ́ sọ̀rọ̀ náà wọn tí ò sí lọ́sẹ̀ mẹ́jà mọ́ wa lórí ìbá ti lè pa oníwọ̀sẹ̀ kan èèyàn pààyàn lóhùn ẹjọ́ àgbẹ̀nàṣẹ́ lọ́wọ́ sànù ọ̀rọ̀ àbí tó ní bá wálé fúnra rẹ̀ nìkan lókun kí ló wọ̀ lẹ́sẹ̀. asalaamu alaykum n bí bẹ́ẹ̀ wípé ẹ dákun ẹ bá ń sàlàyé nípa masihu dajjal àti kó tó bá wá sílé ayé kí ló bọ̀ wá ṣe. masihu dajjal. Ah, masihu dajjal ó ní arákùnrin kan wọ́n ń bẹ́ẹ̀ bí ṣe fìtínà fún gbogbo ayé pátá. àdúrà ni kí wọ́n máa ṣe pé ọlọ́mọ ajá sí kọlẹ̀ bá a láyé o. ẹni ọba sì bá láyé má lè ní mẹ́rin ọ̀lọ́ kojú rẹ̀. pètè sáà tètè ọ́ ọ̀dà àpọ̀básíkọ̀ ẹ̀bá ti lè tó ogójì ọjọ́ pé ní ìlú orílẹ̀ ètò máa sálẹ̀ ọmọkà ètò máa sálẹ̀ ọmọ ìdílé torí fìtínà rẹ̀ yóò lágbára débi pé ìyẹn rò pé ilẹ̀ lóun tó bẹ́ẹ̀ ni torí àmọ́ pàṣẹ fún sẹ́nà ní sẹ́nà wa omi ojú omi omi yóò rẹ̀ yá máa dà á lọ ojú ìsìn máa rọ̀ lójú ẹsẹ̀ ilẹ̀ máa mú nǹkan lóò rẹ̀ jáde àgbàdo tó ti lẹ́ta ní wọ́n ń àbí kíni àbí sùn lẹ́nu àgbàdo ìjọ bójú bá ti rí ẹ̀sìn báyìí bẹ́ẹ̀ ni ó sì máa dàgbà dùn. mẹ̀sẹ̀ ìdájọ́ àlè ó ní mẹ́ẹ̀ẹ́sì ẹ̀ lọ́tọ̀ ó sì lé ní rẹ̀ lọ́tọ̀ alẹ́ mi náà rẹ̀ ńlá àlùjọ náà ó ní náà tiẹ̀ lọ́tọ̀ àlùjọ náà tiẹ̀ lọ́tọ̀ alẹ́ mi tó náà rẹ̀ ńlá àlùjọ náà àlùjọ náà rẹ̀ ń ná. sọ̀kọ̀fẹ́ ń tó lè gbọ́ kó ìlọ́wọ́ fìtínà rẹ̀ àfihàn sáà máa bẹ lọ́rùn ẹ̀rí mi kọ́ láwọn àdé àkàfi ká máa ṣe àwọn àdé àkàfi máa ṣe ibi tá a yá lọ́wọ́ parí alámi ní àwọn dèbíkà ní àdáàbò lè kọ́ bẹ̀rẹ̀ wà àdáàbò jẹ́ ti máa yẹ wọn náà ọ̀mì fitna ti lè máa ṣe ìdàgbà bákan náà kéèyàn ha àáyà mẹ́wàá àkọ́kọ́ sórí inú suratul Kahf tàbí àáyà mẹ́wàá tó parí suratul Kahf kéèyàn ha sórí sòmójèjì náà láwọn nǹkan tó náà bá tó fi là kú omi gbàgbóró àti fìtínà àmàtí ìdájọ́ àlùmí. àdúrà tí kéèyàn máa ṣe ni pé ọlọ́mọdé ọba yẹn láyé ọba tí a bá yẹn láyé ètò máa sálọ Mẹ́kà ètò máa sálọ Mẹdínà. tọ́jú pé ìfẹ́ gbàngbọ́lọ́ náà tọ́ba gbàngbọ́lọ́ náà bàbá rẹ̀ àti ìyá rẹ̀ yìí ti bọ̀ jí wọn ìdílé ti ti wọ́n ní ti ti wọ́n dín yàn padà. ẹ̀ẹ́dẹ̀ tiẹ̀ kọ́ ẹni tí ọba gbàgbọ́ lọ́nà ní àwọn iṣẹ́ tí ó lò ní àwọn ìjànú lọ́wà àgbẹ̀lú kan wá lè fi bí ìyá rẹ̀ kí kò sí bí bàbá rẹ̀ ọmọ mi Ibrahimu ọlọ́run lẹ́nu ọmọ sí ìdájọ́ àlùyá tẹ̀lé ìgbàgbọ́ lọ́lọ́run o àwọn tí wọ́n pọ̀ ni o àwọn obìnrin ni wọ́n pọ̀ jù lẹ́yìn mẹ́sìn ìdàjàl àtàwọn ilẹ̀ àwọn ọdún. bíbí yóò lè débi pé ọ̀pọ̀lọpọ̀ wọn máa fo àbúrò rẹ̀ ìyàwó rẹ̀ ìyá rẹ̀ wọ́n súnmọ́lẹ̀ nípa ẹ̀sìn ẹ̀sàmájáde ẹ̀sàmájáde ẹ̀mọ́lẹ̀ wà fojú ba ìtìlẹ̀ mẹ́sìn ìdàjàl. ṣùgbọ́n bá a ti fún mẹ́ni ìbàlẹ́ ní ìwé ìfẹ́ yìí ọjọ́ tí wọ́n ti fi ẹ̀yìn. káàdì kò fi ẹ̀ dá tó ẹnìkan kan wò ní láti sọ nípa rẹ̀ mọ́ lọ́kàn wọlé ní gbìjẹ lójijì òwúdi ọjọ́ péré ní ó lò lórílẹ̀ ọjọ́ rẹ̀ àkọ́kọ́ bí ọdún kan ọjọ́ rẹ̀ kejì bí oṣù kan ọjọ́ rẹ̀ kẹta bí ọ̀sẹ̀ kan àwọn ọjọ́ yòókù di ọjọ́ ilé ayé mi àwọn tàbí wá bẹ̀rẹ̀ pé ọjọ́ rẹ̀ bí ọdún kan títa bá kẹrin wákàtí márùn ọjọ́ kan tó ti gbé tó ti gbé àníbi ní ògbé ìwé ọdún kan ni wọ́n kì í jọ kan àti bí ọjọ́ kan lọ́jọ́ kan zoro ọjọ́ kan lọ́jọ́ kan fìtínà ni táwọn yorùbá fi máa ń sọ wípé tí n bá yọ ìyá tí ń fi jẹ yọ kàyọ ti ó wà ní wípé ó lè tó jẹ afẹ́ ìkú máa rí. a sọ̀rọ̀ wọn ọdún lẹ́kùn. bàbá ń bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ pé anabi isa aleyhi salatu wa salam jésù padà bọ̀ ṣùgbọ́n tí ìsìlámù kristian ti wí torí kẹ́ẹ̀tì ní bọ́ àmọ́ síláṣí ní bọ̀ yóò kí o dáadáa kódà yóò fi ayé yóò fi fi ọmọ wa yàrá níbi ìrìn sáà lẹ́yìn sọlá tó wà sálàm wọn padà bí ààyè mùsùlùmí gbọ́dọ̀ nígbà gbọ́ sí i yàrá títí máa ṣe ni pé oní ń bọ̀ apamọ̀ sí ìdàjáì tó bá ti rí báyìí wọ́n ti máa fẹ́ yọ bí òní wa ọjọ́ mílíọ̀dà kankan tó yọ bí òní yọ bẹ̀rẹ̀ báyìí àníbi jáde wípé àníbi sáà lẹ́yìn sọlá tó wà sálàm níbi tí ojú rẹ̀ bá rìnrìn dé ibẹ̀ ni mímú rẹ̀ lẹ́ẹ̀kan ibẹ̀ ni ó bẹ̀. fámìlì ẹ̀ka láì ibi tó jù rẹ̀ bá rìnrìn dé mo ní ojú kan lọ́ọ̀kan lọ́ọ̀kan lọ́ọ̀kan lọ́ọ̀kan o tó ibi tó bá mú ibi tí ojú rẹ̀ bá rìnrìn dé ibẹ̀ ni mímú rẹ̀ ni yóò bẹ̀. títí náà padà sí ìgbà tí ó bá dé ṣùgbọ́n náà ó lò láti fi sẹ́gun ọ̀pọ̀lọpọ̀ rẹ̀. asalaamu alaykum ó ìjìmá. bẹ́ẹ̀ ni ti fi lọ́kọ̀láyà àní wọ́n láǹfààní láti ṣe bẹ́ẹ̀ pẹ̀lú mẹ́jọ̀mí kí wọ́n ti parí iṣẹ́ ájì wọn. kí wọ́n lọ ríra ní láì sì ṣe tàhálùlà alákọ̀ọ́kọ́ àwọn tí sáà mẹ́rin ṣe lọ́jọ́ iléyá iṣẹ́ mẹ́rin ni tí ìbá ti di iṣẹ́ mẹ́rin sí márùn-ún ìyẹn ti ìyẹn ti láǹfààní láti lọ gbogbo nǹkan lọ́jọ́ léyà ìyàn lẹ́kọ̀ọ́ ìyàn gbẹ̀lú tàbí kọ́sàmù ìyàn pààyàn ọjọ́ ìlú ṣe tàwọn àbùtọ́jú orígun. ṣùgbọ́n ọba tí ì ṣe àwọn nǹkan ṣé ẹ̀bẹ̀ ìlú ẹ̀rọ lè wà wúwo rẹ̀ bóyá ní mùsùlùmí nípa níyàwó ní ti ayé lọ àwọn ṣe ájì rẹ̀ ó ti bàjẹ́. ájì rẹ̀ sọ wá bàjẹ́ rẹ̀ sọ pé táyì máa ń tí tó ti bó ṣe bàjẹ́ náà yọ mọ̀ sí àjùlọ. ràkúnmí odidi kan yọ pa dandan wá ní fún ọdún tó bá tẹ̀lé dandan dandan ọmọdé sí àjùlọ. ẹ má kó sànù wa. Assalamu alaikum. Ó ń bẹ̀rẹ̀ pé nígbà tó sọ wípé tó bá ṣe nǹkan iṣẹ́ àṣegbọ́ lọ́wọ́ ń tọ̀ ní àbúrò ara rẹ̀ láti lórí ara rẹ̀ sílẹ̀ náà wọ̀ di náfìlà àṣegbọ́ rẹ̀ ìpè máa ṣe náfìlà yẹn lọ́wọ́ tó bá gbàgbé bí ó ṣàlékún àbí ó dín kakú sóńtọ̀ lè má ṣe tajida. ìdáhùn ẹ̀rọ ìgbẹ́lẹ̀ tí ó tó dáa ní ìwé ẹni dáhùn yóò fà síbọ̀dọ̀ rẹ̀ yìí yẹnu pé asọ̀pẹ̀ntì bá ń gbà rẹ̀ tí ì ṣe àwẹ̀ ọ̀ràn yẹn aláṣẹ lọ́jọ́ lórí ẹ̀mí rẹ̀ tọ́ba ìwé ló gba ẹ̀rọ ni pé tọ́ba sì wù ú ó lè fagilé nẹ́fìlà náà sì yẹ̀ lè ṣe bẹ́ẹ̀ ní pàtàkì yẹn láti tóbi nẹ́fìlà náà sì ó yẹ kó kí káàkà méjì mẹ́ta lókè so sẹ́yìn ìdílé àti ìfẹ́jì ìgbà ìforíkalẹ̀ ìgbàgbé tá a máa ń ṣe fóònù ní ṣe bí àbí òní ṣe láti pé àmì ìyá rẹ̀ ní fúnni máa ń sùn tọ́lá sí ní sílẹ̀ fúnni máa ń tún sí ìdánimí pé ẹ yàtọ̀ síra wọn bí ẹbí ẹ̀rọ akálàtì ìdí máa ṣe náà fi láàmì lọ wá wọn bí tí wọn ti wọn fún wọn kájú lọ síbi kan kọ ẹgbẹ́ náà fi láàmì kò sí nǹkan kan ṣùgbọ́n tí wọ́n bá ti lè ṣe náà fi láàmì tó wá ṣe mistake ń bẹ̀ bí yóò ṣe ṣe àtúnṣe sí ìrọ̀rùn ẹ̀yàn ìní ìfẹsẹ̀ sí náà sílẹ̀ látàrí pé tọ́jú ìgbìmọ̀ àlùkìyàmù ọkọ tó máa bọ̀ ọkọ tí omi iṣẹ́ ẹ̀dá ìrún ni bẹ́ẹ̀ bá ti lè pé èèyàn ńlá èèyàn sọ lóore bẹ́ẹ̀ ọba ti pé àmì ọlọ́run nìkan ló kù sọlá wọn wà á fún àwọn mọ̀láyíkà láti wí pé ẹ̀rọ òbí ẹni ìrún ẹ̀kọ́ kọ́ wa ẹni òpè kò tẹ́lẹ̀ ń débi lè wà lùjẹ́ náà ní ọ̀nà yẹn àwọn ẹlẹ́bìlà àwọn náfìlà tó ṣe ẹni àbá gbé sípò ọ̀rọ̀ ẹ̀yàn kọ́ni láǹfààní àti ìyàlùjẹ́ ní orí dára sùnáfìlà tó bá fi lára àdáwò ní gbé sọ̀rọ̀ jẹ́ pé àwọn àbáàbí sọ wípé ìdájọ́ ti ń bẹ́ẹ̀ pé ìran ọ̀rọ̀ ẹ̀yàn níbi ìforíkalẹ̀ ọ̀sán ìgbàgbé wọn náà ló ń bẹ́ẹ̀ fún náfìlà náà. wọ́n ní ẹni tó fọdún tó fọdún míì tó fi bímọ tó fọdún tó tẹ̀lé tó fi tọ́ ọmọ láwọn àsìkò yìí kò wá gba àwẹ̀ kankan ló ń tàn kí ni ó ṣe. kọ́wá ẹja bẹ̀rù ọlọ́run àwọn sàbíyá àtìlẹ́bẹ̀rin wọ́n ń lóyún wọ́n ń tọ́ náà wọ́n ń gbà wọ́n láyé amẹ́bí tí táàtì asálámù ìbẹ̀kùn náà wọn tá a fẹ́ máa ṣe ọ̀pọ̀lọpọ̀ obìnrin bí sínú ṣẹlẹ̀ nìyẹn o kó tó wọlé ọkọ àwọn ẹ̀rẹ̀ máa ń tó pẹ́lẹ́pẹ́lẹ́ nígbà tó wọlé kọ ọ̀pọ̀lọpọ̀ obìnrin èrò wọn ni pé bí ìbá ti lè lóyún ìwọ ìwọ gbọdọ̀ gbà wẹ̀ bí ìbá ti lè ń tọ́mọ lọ́wọ́ ìwọ ara làlórí wájú pé òun tó ní ìlú ìlú ìfàkùnbá fọ́ọ̀mù pẹ̀lú kí dókítà tá a lè fọkàn tán tó jẹ́ mùsùlùmí kó sọ pé madam alájà ẹ̀rọ lẹ́nu ara yín lọ́mọ bá rẹ̀ lásìkò yìí o àdúgbò tó ń tọ́ lọ́wọ́ tí a bá ṣe bẹ́ẹ̀ tí ọba ti ṣe léwu àlùjẹ́nà kì í sọ̀tọ̀ léwu oṣù àlùjẹ́nà ojúṣe náà bá sọ́nà lọ́wọ́ àlejò ọ̀sánlám ó ní àlà ìnàfíà àtàlọ́ ala ìnàfínà àtàlá ìlẹ̀jẹ̀nà ọjà tó lóun fẹ́ kà fún iná àlà ìlẹ̀jẹ̀nà ọmọ àti tó máa ń tuntun àkó wàlámà ìyá àlàmì ìlàwọ̀ lẹ́bí nàjà àdúmí kọ́mọ ayé alámà sàgẹ̀rì sẹ́ni fún yẹ̀ wọ́n àyàn àtúgbẹ́lóńgbẹ́ àtúgbẹ́lóńgbẹ́ àmì ìlẹ́yà bàbá ìlẹ̀jẹ̀nà àádàáyé wọ̀ ọlọ́run ti nà àwọn tí a dé lórí rẹ̀ àtọ́ nírọ́ ṣùgbọ́n bẹ́ẹ̀ fi àfihàn wọn báyìí. sọ̀rọ̀ ní pé àwọn náà láwọn ìyàwó wọ́n ń bímọ wọ́n ń tọ́mọ wọ́n ń lọ́wọ́ wọ́n sì ń bá rẹ̀. ẹ̀rọ yàgbẹ́ pé ìlú ẹ̀jẹ̀ state tax wá ní iṣẹ́ ọdún ọ̀rẹ́ kankan mọ́ bí àwọn kan máa ń gbà wọn fatiwa kan tí wọ́n ń gbé káàkiri tó fatiwa ń kò iṣẹ́ lọ́dọ̀ tèmi ọ̀rọ̀ làwọn afá àti sẹ́mi tó rà yìí wọ́n obìnrin bá ti ń tọ́mọ lọ́wọ́ kò ní ìdíkọ́ bá wẹ̀ tó kọ́kọ́ máa fáwọn aláìní obìtá tí bá ń fi àlórí ọmọ rẹ̀ ẹ̀kọ́tẹ̀rí ẹ̀ lè já rẹ̀ ìkíní ọ̀kọ́ gbá rẹ̀ ń padà ná omi ẹlẹ́ẹ̀kejì yóò tún fọláìní ló ń jẹjẹ ó jẹ pé èyí fọláìní ló jẹ a fi kún èyí tọ́tà wọn níbi kò ní fọláìní kankan ló ń so àwọn sáájú ni ẹ̀jẹ̀ abẹ́rẹ́ lọ́wọ́ bá wọn. so oyún tàbí ọmọ táǹtẹ́ lọ́wọ́ kọ̀fẹ́ béèrè fún wa láti gbà wẹ̀ kọ̀bí láti má gbà wẹ̀ kì í ṣe pé nìkan yìí àbíkẹ́ ẹ̀ka bá tó rí pé ìnira bá lè ti bẹ̀ jáde èmi ò tó fà rẹ̀ lẹ̀ yìí sì tún bàbá ṣé láàrin ọdún kan ọ̀sán àlè òṣèlú kan wà ní o bó ti gbà wẹ́ ìjábẹ̀ rẹ̀ lọ. a sì mọ̀ wọ́n gbogbo kan wọ́n ní tí ẹ̀ bá bí ma tí o pé ọmọ yẹn wá kò dá pé bí ọmọ yẹn kó lọ́wọ́ mẹ́ta sẹ́ẹ̀ mẹ́ta ní kaba yẹn ṣé ọmọ yẹn ṣe lè pa ẹ má ti pa ọlọ́run báwọn apààyàn nù. ìbá àti pé ojú ẹ̀ méjèèjì fọ́ etí ẹ̀ méjèèjì di olú sọ̀rọ̀ kò lè gbápá kò lè gbẹ́sẹ̀ kò lè gbé nǹkan kan lópin ìgbà tí bá sì ń rí lópin ìgbà tí bá sì ń rí ní ìbá ilé sí nǹkan kan pẹ̀lú ẹ̀ bóyá ní ọ̀rọ̀ dókítà bá nìgbé lábẹ́rẹ́ yàrá yóò ká máa wí sí wọn wáyé ó kà máa da láìpẹ́ ọlá àmúni apààyàn lónítàn wọn ọlọ́run sàníwọ̀ o sọlọ máa ń fi àwọn nǹkan oríṣiríṣi yẹ̀wò máa ń ní ẹ̀gbá wò láwọn àsìkò kọ̀ọ̀kan so ẹ̀rọ láńbẹ́ náà bá àwọn àdáwò tí ó lè jẹ̀mí wa lọ kọ́lá máa fi dáhà wò kọ́sà mi wọ̀. اللهم جل هذا الجمع جمع مرحوما وتفرقنا من بعد تفرقا رسولا ربنا لا تجعل فينا ولا معنا شقيا ولا مفرودا ولا محروما بعزتك يا رحم الراحمين يا رب العالمين سبحانك اللهم ربنا وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك